الحمد لله والصلاة والسلام على رسول الله على رسول الله نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته لا أتراكي به وساجي وأقوى نبي ومحمد صلى الله عليه وسلم كما صابري أكسي يقول أنا بداية تهليمانة جراب عليك ولا آه، أما هو بيكو بيه مكوكوا أتاو لكوا كما صباح شو عليك مدوري إلا متي يا رحمة الرحيم أما لهم قبعة وانتاري وانتاري nípa tẹ̀sìn àti tayé láti gbogbo tó ń kálukú wa náà ti ń jẹ́ olùdarí tọ́sọ́nà ọlọ́run kọ́lọ́run kó jẹ́ kọ́mọ wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa ààbò ọlọ́run tó dájú kọ́lọ́run kó jẹ́ kọ́mọ wà lórí ẹnì kọ̀ọ̀kan wa lórí ara wa lórí dúkìá wa àtàwọn ẹbí wa síra ọmọ sí arahamu rahmin jíjẹ mímú níná lílo ní ìrọ̀rùn kọ́lọ́run kọ́mọ́sà wọn sí fún wa o síra ọmọ sí arahamu rahmin pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba àlekè ọlá a ó máa tó tẹ̀síwájú lẹ́nu nínú tafsir suratu Taha eléyìí tá à ń bá bọ̀. lánàá àyà tí a ti dúró òun náà ni àyà kẹrìnléní ogójì níbi tí ọlọ́ọ̀bà àdìkíọ́lá tó ti sọ fún anábìwá Musa àti Harun ipò ní ibi tẹ́ ń lọ tẹ́ bá débẹ̀ ẹ sọ àwọn ọ̀rọ̀ eléyìí tó ṣe wípé bóun náà bá gbọ́ ọ̀rẹ́yà nígbà ni ò ní gbà ọ̀rọ̀ náà ó clear tó sì jẹ́ òdodo ọ̀rọ̀ lẹ́yìn tó ṣe pé ọ̀rọ̀ náà yóò lè sún náà má di kọ́ wá foríjìn síwájú ọlọ́run lórí àwọn tó ti ṣe. ẹ̀rí àbáwá tí ó kẹsí ìkọ́lọ́wọ́n kọ́ bá wa yọ lóṣù wọn. wọ́n ní àbáwá wahab bọ́ọ̀nù mọ̀lẹ́bí kọ́lọ́wọ́n kọ́ bá wa yọ lóṣù wọn. wọ́n ní ọ̀rọ̀ tó sọ pé tọ́rọ̀ bá àlejò ọlá sọ pé káwọn ńlá yìí náà. wọn náà náà ni قولا له إني إلى العفو والمغفرة أقرب مني إلى الغضب والعقوبة ọ̀rọ̀ tó ṣe wípé yóò máa sùn ma ibi kó lè rá mojú kúrò o lè rá foríjì ọlọ́run kódà ìyẹn sún ju kó ṣe bí ń bá lọ yìí yóò wà ọba lọ. àwọn ọ̀rọ̀ tí ó ṣe lójú kòkòrò wípé èmi náà mà lè ráforíjì ọlọ́run èmi náà mà lè rí ìyọnu ọlọ́run a ti sọ fúnra wa lánàá yìí pé gbogbo àfọ onídàáwà náà ẹnìyẹn fẹ́ kìlọ̀ fún kódà ó fi dórí ọmọ rẹ náà ni ó fi dórí àbúrò rẹ kan tí ń hùwà sí ọba mu ni kìí ṣe orí gúlókè bóṣe bá lọ òní sóríire láyé ẹ wọlé tó òyìn náà kọ́ bó ti ń ṣe òun náà ó tó máa pè sákìyèsí pípọ̀ ti wà yẹn náà sì fẹ́ràn rẹ o ọlọ́run fẹ́ràn rẹ gan o ọlọ́run fẹ́ràn rẹ wo tó ṣe wá sí ilé ẹ̀sìn ìyẹn náà balẹ̀ kan láwùjọ sọ déyẹn dáadáa tó tún máa tó wọn ló tún dẹni rí pẹ̀lú kọ́lá tí wọn ló tún máa kú tó wọn pa àyàn sí di dáadáa tó sì tara bẹ́ẹ̀ tọ́ra àlìjẹ́ náà. eléyìí ìyẹn lè tà lẹ́yìn sọ́mọ́ bá àlẹ́ ìwọ̀sán náà tó fi kọ́ wa lẹ́kọ̀ọ́ gbogbo gbà gbogbo àsìkò kọ̀ọ̀kan láti bùkátà ká máa yiri àlùkùránì wò ká máa gbọ́ wà sí àbùkátà rẹ̀ pé báwọn kan nígbà tó yẹ pé owó ti ní lára yìí pé gbà yọ títí àti mi lọ wá sí mo ti gbélé yìí. àtọ́ àti ń ṣe náà wíwà sọ́ra pé òun náà ń wo tíra gbogbo gbà òun náà láti ṣe àìsàn sí nìkan bíi níjọ́ ní pé abẹ́ọ̀sẹ̀ mẹ́ta àbí ìjẹ́ni àbọ̀sẹ̀ méjì èmi náà délé èmi náà tó ń kọ́dà yìí tó ń tó gbọ́ èmi náà tó ń tó níta sọ́ndì èmi náà tó ń tó gbọ́ ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tí akànú kọ̀láàrì lé ní yìí o láti mọ sọ fún ṣe ṣe wá ń bú yẹn o àwọn lè ṣe o àmọ́ àdúgbò pé ibi bá lẹ́nu wa àmì ìyẹn nìkankan àwọn tá à ń ṣe náà á fún ẹtọ́ lé àmọ̀dé lé àmọ̀ fún gbọ́dọ̀ àṣẹ wà á fi pa mi kó bá mi wí lónìí ìtọ́lọ̀ sọ lónìí èmi lọ́ba kó lèmi ló ti máa lù. ìbéèrè àwọn náà ìbánu àwọn náà ti lé jáde àwọn náà tún máa tún gbọ́. torí pé kíni torí kọ́ ọ̀rọ̀ ọlọ́run ni gbogbo ìrìn àjọ ọmọ bá wí. torí ìdí eléyìí ó náà wò ó ànábi sọmọ wá wa alẹ́ ìwọ ó já mọ̀ yìí pé kéèyàn bá fẹ́ máa jẹ́ ẹni tí ó máa pèèyàn síbi àkíyèsí tọlọ́run àwọn náà gbọ́dọ̀ ní àwọn ìmọ̀ kan lára. inú àwọn ọ̀nà téèyàn náà máa wá sí ní àwọn ìmọ̀ téèyàn ń pè ní sákìyèsí lára pé ọ̀bá jẹ́ ẹni tí ń lọ lé ké ó sì jẹ́ ẹni tí máa gbọ́ wà sí gbogbo gbà. ó lè máa rí fáàtì wípé akọ̀ ah, wíwá oh, àti ibi tí mo máa ń lọ mo gbọ́ lẹ́nu àfáà tó báyìí. lọ́nà wo làwọn èyí kọ́ alẹ́kọ̀ọ́ arákùnrin tó pa èèyàn ninety ààrẹ ni ó ti pa èèyàn lórí pọ́pa ninety èèyàn láyé tí mọ̀ yí pé ẹ̀ńtọ́nà bá fẹ́ sànú bí tí o torí pé ẹ̀mí wa ẹ̀rí ọkàn ọmọ ẹgbẹ́ ìta ètò òun ṣe yí ọ̀dà kò sẹ́ni tí ò ní ní lẹ́nu ẹ̀rí ọkàn ọmọ ẹja ètò òun ṣe yí ọmọ ẹja mo sì ronú rẹ̀ pé ètò òun ṣe yí ọmọ ẹja ọba lọ bá ẹlẹ́sìn ọlọ́run kan nínú àwọn alòlè kìtáàbù ọwọ́ àlọ́ ọba eléyìí tó ń ṣe yìí òun tó orí wájú rẹ̀ yìí òun tó pààyàn lẹ́sí náà o tí wọ́n sàrẹ́ bí lọ́sọ̀rọ̀ fún wa ni àwọn òkè àà ìrúbó òrèlè rí àìsí bá nàbí lọ́sọ̀ bá nàbí àìsí sọ òṣèré ọmọ ẹ̀. òun ti pa èèyàn ninety nine láyé arákùnrin ti sẹ́yìn pé ṣé kí apààyàn ló wọlé tán ẹ̀rú bà á ninety nine yàn ló ti pa tí wọ́n lọ tó fẹ́ kékeré kó tó fẹ́ pààrọ̀ náà rárá òun ní kò wá ba yín gẹ́gẹ́ bí àfà pé kó o béèrè béèrè lọ́wọ́ yín pé tóun lè ra foríjìn ọlọ́run báyìí kọ́mọ lè foríjìn ah! àbáyọ̀ lẹ́sìn ọlọ́run ni ah! wọ́n tọ́ ọ̀pá ẹ̀ débi lẹ́sìn lẹ́yìn ọ̀tún wa lọ́sí pé bá bá foríjìn ọlọ́run àbọ̀lọ̀ nǹkan fẹ́ foríjìn ọ̀gán àwọn ẹja wa tó ti pa yìí ní onígbà ó lè ra foríjìn ọlọ́run arákùnrin yìí wọ́n bá wù pé ah tó lòun wá sí tí wọn ò ní ọba rẹ náà nì àlẹ́bí ni ọba tó pa ẹ̀yìn náà ọba tó gbọ́n èèyàn tó paláyé sallallahu alayhi wa sallam. ó lè wá forí jẹ ọlọ́run ó lè wà iná lọ́wọ́ ah, ṣé kó o gbúgbà kan wọ náà ó wọ́n pa àwọn náà kí náà wọ́n lè kó lè lójú ẹ̀ dáadáa ó wá pé ọgọ́rùn-ún. nítorí ló ayé lọ nítorí ló sẹ̀ ayé lọ ẹ̀rí ọkàn tó dé wákàn náà níta tí mo sì wá mọ̀ bá lọ náà nì tọ́lọ́ sì fún ọlọ́pàá tó ní tó mi lókè tó mi lọ nì. gbogbo ẹni tọ́lọ́ bá fún lẹ́yìn ọkọ̀ tó ní ti mi lókè ti mi lọ lẹ̀ nínú wa ọ̀la ẹ̀ka máa ronú wò ọlọ́run fẹ́ràn wa o ọlọ́run fẹ́ràn wa nínú àwọn ọkọ̀ tó ní tọ́lọ̀ ní kí fìrà ọ̀rẹ́ tọ́lọ̀ ní kí Musa àtàrúnà ọ̀rẹ́ nìta ilé tó ń ṣe ìtọ́wá ti jáwọ́ tó ṣe mọ́ ọ̀rọ̀ àforíjì ọlọ́run kọ́lá èyí ọla tún tó máa lọ́lá láyé náà kó tó máa lọ ẹ̀wọ̀n láàrin náà lọ. ẹ̀rí ẹ̀rí ọ̀kan sáà ń já arákùnrin yìí wọ́n wá wá àáfàá alùlù kìtáàbù tóun ṣe kí ni o tóun máa ké ẹ̀rí tóun dá ọba àbí jẹ́ bá wọlé tọ̀ náà ó sì òun tó wọlé tọ iye o òun tó pa ọgọ́rùn-ún láyé ọgọ́rùn-ún lòun tó pa ṣùgbọ́n mọ́kàndínlọ́gọ́rùn ni tẹ́lẹ̀ òun wá wá ẹni tí ó kọ̀ mú un bóyá òun ráforíjì ẹ̀bá kan lóun ò lè ráforíjì ẹni náà sá padà bá lọ bàbá eléyìí wò pé ìṣèdúwọ̀ tó pa ọgọ́rùn-ún <laughs> ọdún lọ́wọ́ wá foríjì ọlọ́run àmọ́ ọlọ́run ọba mi sábà kọ́tí rahamatu hu àánú ọlọ́run ọba mi ó ti gba wájú bí mẹ́ ó lè rá àforíjì ọlọ́run wọ́n dàtọ́ ọlọ́run tó kí ọ pẹ̀lú àforíjì ọlọ́run ṣé bọ́ ọ̀fẹ́ bọ́ amẹ́ríkà ṣe ṣé wọ́n ọ̀fẹ́ tó àforíjì ọlọ́run ọba ó dùn rí àánú ọlọ́run ọba dùn rí àmọ́ náà yẹn tó bá ti pààyàn mọ́ sáforí jẹ ọlọ́wọ́. bákan náà nínú ìmọ̀ràn tí èmi ọba tó fún ọ tí ó rọrùn fún ọ tó fi ní pààyàn mọ́ òun ní kó fi ìlú tọ̀ tó bá lè fi ìlú tọ̀ wáyé lẹ̀ àwọn bá ọlọ́wọ́ bá tó fàánù rẹ pẹ̀lú. ẹ̀wù ọ̀nà ìbánisọ̀rọ̀ ẹ̀wù ọ̀nà wáàsí ṣíṣe. arákùnrin yìí sì gbọ́ lóòótọ́ ó sì tọrọ àforíjì ńbẹ náà ó sì sì dúró lẹ̀. jẹ̀mọ́ àlẹ́bí ni arákùnrin yẹn ìlú tó wá ní lérò tó ní láníyàn pé òun lọ kó wọn máa lọ gbé kò tí ì gbélu yẹn títí tán fi dé ba lójú ọ̀nà tó jáde láyé. ẹ wò sẹ́n sallallahu alaihi wasallam. àlẹ́bí ni ètò wa lé mọ̀tá náà ti sọ̀tàn fún wa gan-an àrẹ́mi nígbà tó wá jáde láyé màláìkà méjì lọ pàdé níbi wípé torí pé kò sẹ́ni kankan tó fẹ́ wẹ̀ kò sẹ́ni kankan tó fẹ́ sùn lọ wá pàdé níbi pé àwọn fẹ́ gbé òkú ẹ̀ màláìkà ìyà tí ìyà jẹ ni wá tí kẹ́ni òun náà wá àá ọwọ́ ayé àmì làwọn ti pàdé bíi kí ló lọ ibi tó ń ibi tí ń lọ I àwọn ibi tẹ́mi náà ń lọ ni àyè ṣe bẹ́ẹ̀ ló ṣe jẹ́ bẹ́ẹ̀ ah, mi ò mọ kankan ní ọlọ́ àti ọlọ́sọ̀rọ̀ ọlọ́sà ni kí n wá gbé wa. Màláka yẹn ni ìyá tó fi ìyá jẹ́ yẹn ni pé ọ̀hún o bóyá bí yìí kọ́ lọ́hùn náà. Nítorí pé ọkùnrin tó ń wo ìyá pa yẹn ni ọ̀pá yẹn ọgọ́rùn-ún. Àbọ̀ ọ̀ma ni màláka yẹn ti ti kẹ́ni

ẹ lọ wọn ibi títí ń bọ̀ ẹ sì lọ wọn ibi tí ń lọ. àyùmọ̀ akọ̀rọ̀ fàwọ̀dà ibi tó bá súnmọ́ jù ibẹ̀ ní kẹ́lẹ́ o ibẹ̀ láàyè ẹ̀. tó bá lọ jẹ́ sí wípé ibi títí ń bọ̀ ló sì súnmọ́ ni pé kò tí ì rìn jìnnà ajẹ́pẹ́ ni ìyá náà ni màláìka àti ìyá jẹ́yàn wọ́n ló gbé lọ. àwọn tó bá yẹ pé ibi tí ń lọ tó ti lọ́wọ́ ọ̀sá burú náà wọ́n ọ̀pá èèyàn máa wò ó sì jẹ́ máa lọ sọ́dọ̀ àwọn ẹni rẹ̀ tá a bẹ́ẹ̀ lọ bá súnmọ́ bàláìkà kẹwọ́n ni wọ́n gbé lọ ó ti bọ́ ń bí ìyá o nígbà tí wọ́n á jẹ́ sí wípé ibi tó lóun ń lọ yẹn ibẹ̀ ló súnmọ́ jù ẹni náà padà ó sì gbogbo wa náà tá a fẹ́ máa pè é sákìyèsí ọmọ tí ó hùwà sí ọ̀dà wọ́n yóò bàbá ti orí bú ló ṣe gbẹ̀yìn kò lè tá fún ọ̀tẹ́ ti bàjẹ́ ẹ̀tẹ́ títà olóògbé burúkú olè máa kẹ́kẹ́ àwọn ọ̀gá léèwé ìwọ olùkọ́ tó ń kọ́ ní iṣẹ́ ìwọ yìí kò tiẹ̀ sí ń dáa fún ọ náà tó mọ̀ ó lè rí gbóòlù sí dáadáa ní ìgbésí ayé rẹ̀ báyìí tí ó ta báyìí rárá ní sọ̀rọ̀ burúkú lè rí báyẹn pé yẹn sáfìyèsí yóò tún ṣe yí ọ̀dà ọba ṣe báyìí ọba ṣe báyìí tí wọn náà bá ṣe báyìí wọn náà sórí rẹ̀ wọ́rọ̀ dẹni àpọ́nláyè tẹ̀rígìbù yẹn lájò pọ̀ tẹ̀rígìbù yẹn lájò pọ̀ àkàmọ́ má pẹ̀jú fún tó àwọn tí mo ń sábà sí báyìí bọ́rọ̀ wọn ti mọ̀ ìjà sí mi afọ́tọ́ wá di yí padà báyìí ọ̀dọ́ báyìí. la kọ́ ni ṣùgbọ́n kábà lè jẹ èrè ẹ̀mí ẹ̀ kọ́ọ̀bà ìjẹ́ sí pé tí ó sọ fún wa náà nípa ẹjọ́ òun sì máa bá burú lọ wọ́kọ́ wọ́n lọ dára ẹni tí náà rẹ̀ ni. ẹni bí ṣe kún bẹ láyé lóòótọ́ wọ́n lọ yìí. bí ọmọ sọ wọn pé tí wọ́n lọ dára ẹni ẹ padà pàdé láti jẹ́ náà pẹ̀lú rẹ̀ ni o. ọmọ àwọn òṣèlú ló ṣe gbà á. torí pé wà tó kù díẹ̀ díẹ̀ já láyé o àánú ọlọ́run padà lé bá. ìlú ẹ̀ lè owó àṣẹ ni tó pa ọ nísìnyí ló fi yọ pàdé àdìgẹ́ náà abẹ́rẹ́ ìgbà ẹni tó pa Hamza ńkọ́ àbáwọ̀ Hamza tó jẹ́ akọgun ànábì sallallahu alaihi wa sallam tó tún jẹ́ ẹbí ànábì sallallahu alaihi wa sallam ẹni tó pa ọmọ náà ànábì náà ló fi yọ àdìgẹ́ náà sallallahu alaihi wa sallam náà nìkan sọ fún ẹ pé àwọn ah, ní alákùnrin náà kó tó jáde láyé tòun tí mo jẹ pé ó rà boríkì tó ànábì tó máa ń wò pé ah, ọkùnrin làwọn wà ní ẹgbẹ́ ibì kan wọ́n jẹ́ wọ́n jẹ́ pé tòsí wọ́n wà ọgbà tí ti lọ ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ ọsẹ padà di kẹlẹ yẹ wà lè gẹ́nà lórí ìdí eléyìí ka ọlọ́run wa ó ka ayà ká máa rí àwọn nǹkan tó ànábì wa Musa àti Harun tó fẹ́ bá débẹ̀ náà ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ sọ̀rọ̀ tútù fún un ẹ ṣe lójú kòkòrò tọ́yọ́ náà lè ní yọ jáwọ́ níbi tí ń ṣe. àfáwà Ikrima àwọn nítumọ̀ ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí àfáwà Al-Hasan Al-Basri báwọn náà ti wí wọ́n ní ẹ bá sọ̀rọ̀. ẹjọ́ mọ̀ yìí pé ó ní ọlọ́run o ẹ jọ́ mọ̀ yìí pé gbogbo lẹ́yìn tó ń ṣe yìí wọ́n padà lọ jábọ̀ rẹ̀ ó sì lọ mọ̀ yìí pé bóun bá wá jábọ̀ méjì náà ni àlìjẹ́nà ń bẹ tọ́ba lè jáwọ́ àlìjẹ́nà wà ó wọ́n ní ọ̀ọ́dún tó jẹ́ káwọ́lá làyè náà ọ̀rọ̀ tí ó máa níwọ̀n tó ń lò lè jòkó láti ọ̀rọ̀ ló ti àlìjẹ́nà ń bẹ kọ́ ba lè jáwọ́. ṣùgbọ́n àwọn tí wọ́n ṣe báyìí tó pọ̀ tán ìjáwọ́ iná lọ̀rọ̀ tí wọ́n já sí o abẹ́rẹ́ nǹkan wọ́n ní ìtumọ̀ káwọ́lá làyè wọ́n ní ìtumọ̀ rẹ̀ nìyẹn. àwọn míì náà tún sọ nǹkan míì ṣùgbọ́n torí àsìkò wa èyí tí wọ́n ti parí ẹ̀ náà ni wípé ادعوا إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلوا بالتي هي أحسن eléyìí pàápín mẹ́tọ́dù ìdáná ń pè ní dáwà methodology pàápín rẹ̀ náà nìyẹn tí àwọn èèyàn sójú ọ̀nà ọlọ́run ọba rẹ̀ lèlè hikma pẹ̀lú ọgbọ́n pẹ̀lú òye abẹ́rẹ́ kan pẹ̀lú ìlànà bá nẹ́bì náà ti pé yàn. Ó wà á bá wọn ṣe dáálọ́jì, ó bá wọn, ó bá wọn fọ̀rọ̀ jómi tórú ọ̀rọ̀, ó fọ̀rọ̀ wérọ̀ fún wa. Ó lè jẹ́ kámà pé ẹni bá bá báyìí lọ. Ibi tọ́rọ̀ máa ń já kiri. Ọlọ́run ló dá àlìjẹ́n náà nítorí ẹni tó bá kọ́ra kó ti burú wà báyìí tó bá ti jáwọ́ àlìjẹ́n náà lẹ́nu tó ṣùgbọ́n ẹni tí ó lè máa àlìjẹ́ náà wọn lẹni tí ó ṣe wá ìfúnfú títí tọkọ̀ tó lóun ò ní jáwọ́. Amẹ́ríkà ìdí òsì yá àwọn èèyàn ni wípé ọ̀nà tẹ́lẹ̀ mi ń gbà rówó láyé ọ̀nà ìgbàsẹ́ lọ́hùn ni tó bá lọ jáwọ́ níbẹ̀ òun náà ó lè gbé owó láyé tí bá ń padà ń ṣe tọ́lọ̀ ọba ọ̀nà na tẹ́lẹ̀ bíbí ń gbówó bíbí ń kówó jọ̀ọ́ náà na ní yóò lówó náà lè ìgbọ́ sọ ọ̀rọ̀ ká eléyìí ọ̀rọ̀ ìtọ́jú wa náà tó a náà ti kéré rẹ̀ yìí ni ọ̀rọ̀ àkànbẹ nígbà bá lọlé lọ́pọ̀lọpọ̀ gbà báyà wá o ẹ o ọwọ́ àti ọdún kan bẹ́ẹ̀ ni wọ́n ẹ̀ pé níta máa àwọn adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lé o àwa yìí náà sáré káré o arìnrìnkúnrin o ṣùgbọ́n adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àwọn tó ti kú ti kú o àwọn tó ya wèrè ya wèrè o ṣùgbọ́n ọlọ́sìn ní káwọn fẹ́ kù. ìtumọ̀ rẹ̀ ni wípé àwọn náà sáré ọ̀hún lọ́nà tí ọ̀dà ṣùgbọ́n ọlọ́run gbàtọ́ náà wọ̀ kára báwọn olówó àwọn olówó. níbi ìbẹ̀rẹ̀ náà jẹ́ pé lórí ìsákúsá àwọn náà ló ti yàwèrè níbi ìsákúsá àwọn náà ló ti kú ṣùgbọ́n ọlọ́run kárára pé àwọn sẹ́kù ọlọ́run ọjọọ wọn yàwèrè níta àwọn òsì bá lọ. ìtumọ̀ rẹ̀ náà ni pé ẹni ọlọ́run bá ní olùwú láyé náà ni ẹ lágbájá ń ṣe ọ̀dà ó wà láàlí náà láyé dáadáa ó wà láàlí ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ èyí táwọn èèyàn wá ká láyé lénìí wọ́n ti rò wípé báwọn ọ̀bá sà gbàbẹ̀ àwọn ò lè lówó èsè tẹ́sù ló lówó ni èyí táwọn èèyàn lọ pé tẹ́sù ló lówó yọ níjẹ́bẹ̀ èsù ọ̀dà nkẹ̀kẹ́ ní gbogbo tẹ́sù bá ní tó fún ni àkóbá ni ẹ̀dẹ́ ni ẹ̀dẹ́ ni torí bí eléyìí jẹ́ máa mùsùlùmí. ká lọ mọ̀ yìí pé gbogbo ní téèyàn bá ń ṣe tí ò bá dáa téèyàn bá lè jáwọ́ àánú ọlọ́run lè léèyàn bá ń bẹ̀ náà àánú ọlọ́run lè ṣe kẹ́ni ó lè léèyàn bá ń bẹ̀ náà tí yóò sì tún wá tara rẹ̀ tí yóò tún wá ṣiṣẹ́ ọlọ́run tí ó pọ̀ sọ fún wa pé àwùjọ rọ́jìn lè bí sinmi قال ربنا إننا نخاف أن يغرط علينا أو أن يطغى قال لا تخافا إنني معكما أسمع وأرى فأتياه فقولا إنا رسول ربك فأرسل معنا فقولا فقولا إن رسول ربك فأرسل معنا بني إسرائيل ولا تؤذبوا قد جئناك بآية من ربك والسلام على من اتبع الهدى إنا قد أوحي إلينا أن العذاب على من كذب كذب وتولى ọ̀rọ̀ ni anábì musa àti Aruna. nígbà tọ́lọ́ wọn bá àlékè ọlásọ yìí fún wọn sáyé pé ọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀rọ̀ tí ó ṣe é lójú kòkòrò láti fàbùrú yẹn lẹ̀ òun ni ẹ bá sọ eléyìí ayàtà kàfẹ́ yìí ẹni ọba àwọn tó bá lè gbéraga wọ́n máa fi rú ayé yìí wọ́n máa fi ṣe kíni wọ́n máa fi wọ́n máa fẹ́ fi kàńtà àwọn àbá ṣùgbọ́n ẹni tí ó sọ̀rọ̀ ẹ̀ náà tí ó lè gbéraga ni. ọlọ́run àti dáadáa fún àwọn sèkò wa dr olùpọ́n ti sèkò ní. wọ́n ní lẹ́kṣọ̀ kan nílùú kan bọ́dá àwọn ìjọba ìdíje ìlú àkọ́júlẹ̀. àwọn jàmá NAFDAC kan ni wọ́n pè wọ́n lọ́dún náà èmi náà wá tẹ̀lé wọn lọ. àwọn ọba bíi mẹ́ta tí wọ́n sì jẹ́ ọba tó àwọn ọba ìlú tó tóbi mẹ́ta kan wà ńbẹ̀ lọ́dún náà. ìkan náà àwọn ọba wọn á ní kó sọ̀rọ̀ wọn á ní kó òun tó lè sọ nǹkan kan òun kí gbogbo àwọn àfa o òun kí àwọn àfa àpapà jùlọ lẹ́kítọ́rà wa tèlé àwọn kí wọn púpọ̀ torí pé àfa ní bàbá ọba àwọn gbọdọ̀ kí wọn. ẹni sásọ̀n tí ó sọ tán ọ̀hún sùkúlẹ̀. ọ̀pù ọba ìlú ibi tí wọ́n ti lọ ṣe lẹ́sọ̀ yẹn gẹ́gẹ́. lọ́ba yẹn bá ní sóun o òun ò ní kọ́kọ́ kí àfa o torí pé lọ́dọ̀ tó àwọn ọba lò wọ́n kọ̀ọ̀kan kí ẹ̀yin náà gbọ́nu kùránì ni nígbà tó lọ́wọ́ ọ̀nà mú káńsẹ́ ọlọ́ni kò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́dọ̀ fìdáwọ́ náà ọlọ́ni kò ṣe kẹ́rẹ́ ọlọ́ni kò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́dọ̀ fìdáwọ́ náà ẹ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lẹ́yìn wa ni jọ́nà ọ̀sán ni àníkọ́ sọ̀rọ̀ yìí tí ó ṣe lójú kòkòrò kí sọ̀rọ̀ pé bẹ́yà ti lóòótọ́ fẹ̀rẹ̀ àwọn náà ní kápá kó lè fi yàjẹ́ yẹn ń jọ́nà àmọ́ bí ànábì ọlọ́run tó fi yàjẹ́ àbí ànábì ọlọ́run kó ṣe fẹ́ bí ànábì ọlọ́run kọ́ ni ó fi yàjẹ́. gbogbo àwọn ọ̀nà téèyàn wá bí pàdé ẹni tó já lágbára náà náà ọba àdìgbò láfẹ́ kọ́ wa bí ẹlé náà ọba dídá à ń ságbẹ́rẹ́ à ń di nǹkan mọ́ra jùkọ́ wọ́n yóò ti súnmọ́ lọ́wọ́. kí mo fẹ́ ló ń bẹ̀ ni wípé bí ẹni tí wọ́n sọ ọgọ́ ara àwọn èèyàn ló rẹ̀rí ọgọ́ ọba rẹ̀ níjọ́ náà bí áá ah, ah, irú àwọn similarity ọ̀rọ̀ wòlé amúwáyé ìtumọ̀ rẹ̀ ni wípé ẹ̀yà àti ìdáwọ̀ náà jọra yìí àbí wọ́n mọ̀ tó tó tùmọ̀ rẹ̀ nìyẹn kí láwọn àti wọ́n náà àti ìyọ̀mọ̀ náà ẹni tí èèyàn ò tiẹ̀ táwọn èèyàn lè ronú báwọn ọkọ̀ ọkọ̀ ẹ̀ àbí ẹ̀yin wọlé ti sọ bìlà ọ̀nà rí <laughs> ẹ táwọn èèyàn ronú kí wọ́n sọ ọkọ̀ rẹ̀ mọ́sá àtàrú rẹ̀ tó wá sí àwọn ọmọ ya arúnà àwọn ẹni tí ń musa láyé látara kẹrin látara yìí pé ó yẹn wọ́n sì wúlò èèyàn lè ní jẹ́ bó orúkọ oyè ìdílé wọn òun náà ni. àràkúnlẹ̀ àlẹ́ èyí tó kàn wá òun ni wípé ọlọ́run ọba àlekọ́ láwa ń kọ ẹ̀wá eh, ń fún wa ní èsì ọ̀rọ̀ àwọn Mùsá àti Haruna náà bàtọ́ náà ti sọ eléyìí. àná wa ní rọ́pà náà ìrẹ́lẹ́ ọba wa a máa ń sọ fúnra wa púpọ̀ wípé nínú àdúrà àwọn ànábì ọlọ́run ṣáájú wọ́n máa ń lo kẹ́límà yìí púpọ̀ ọlọ́run sì fẹ́ràn rẹ̀ pé wọ́n bá ń ṣàdúrà wọ́n náà máa lò ó. kàrọ́ rọ̀bánà ẹ̀rì ẹ̀wẹ̀ rọ̀bánà ẹ̀rì náà kà ó pọ̀ rọ̀bánà ọlọ́run fẹ́ràn rẹ̀ púpọ̀. torí òun ni pé ìyẹn jẹ́ wàrà rẹ̀ yẹn pé ìwọ ọlọ́wọ́ bá tó ti ń rè ní bọ̀ ńgbà mi gan ọ̀rọ̀ pé jẹ́ nkankan tẹ̀fẹ́ ọjẹ́ wọn pé ọgbà pé ọmọ agbára rẹ̀ lójú tó. Rabbana ìjọba tó yẹ pé àwọn ọlá ọ̀dọ̀ rẹ náà nìpínlẹ̀ rẹ̀ bí ó ọ̀rọ̀ ọ̀dọ̀ rẹ ni o. Inna nakhafu an ń bẹ̀rù náà o ọ̀rọ̀ tó dòdò yìí burú <laughs> anyị ga àlẹ́ ala ịna tó ń bẹ̀rù pẹ̀lú ẹ̀ ní wípé kọ́mọ́bí àjọ wa àfa àdúgbò kẹfẹ́ wọn ni àwọn méjèèjì yàní yàní tí wọ́n gbèrò wípé ayò bá kíra ilé ìmá bí òkú bá sì áwò yàtà á dá àlẹ́ ìmá fáyò á kí o kò sí sẹ́ni ká máa pa àwọn ọmọkùnrin ní ní ọ̀wá líle òsì tí èlé jẹ́ òye ọlọ́run ṣe ọ̀pẹ́ wọ́n mọ̀ pọ́lọ́ mọ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹ̀rú bà wọ́n wọ́n fi wá ọlọ́run ọba ẹgbẹ́ ìlú ọlọ́run à ń páyà o pípọ́kùnrin yìí ṣé kò ní í fìyà jẹ wá kọ́ má lọ kọjá àlàlé wa lórí ẹ̀yìn kọ́ lọ wá tọ́ọ̀gì rẹ̀ kọ́mọ̀ lọ kọjá àlàlé wa lórí kò sí kankan tá a ṣe bẹ́ẹ̀ sì ní kankan wọ́n náà láyé o hmm. ẹ wù sí na wọ́n láti sọ aláàánú pé nínú a ń ṣe dáná bíi kọ́ wa ni pé iná nàìjíríà alùkà fi nù rúurì hẹ́ bí kàmi gbogbo àwọn ọmọ ẹni tí ó kà lọ wọnú títà ń ń iná نجعلك في nùhúrì ìn wà náà ó dùbí ká ní ṣùrúrì ìn títí wù kó burú tó ọba ṣe bí ọmọ ìjà bẹ́ẹ̀ mẹ́tò kọ́lá bọ́ba ti máa máa jẹ́ lẹ́nu wọ́n sá máa jẹ́ lẹ́nu máa wí débẹ̀ ọ̀rọ̀ tí ó yẹn jù tọ́ba dọ́dọ̀ rẹ̀ àwọn òpin ti ń halẹ̀ báwọn èèyàn òun kò ní halẹ̀ mọ́ tó bá halẹ̀ mọ́ ọlọ́run bí ìwọ̀n dán òun àmọ́ pé ẹ̀rù tiẹ̀ dán mọ́ bàá. torí ìdí eléyìí ọlọ́run wá ní ìrẹ Músà àtàrú náà látàkà fà á ẹ má bẹ̀rù iná ni ìmọ̀ àpòmọ́ ẹ̀kọ́ nìyẹn èmi ọlọ́run bá wà pẹ̀lú yín mi ò yín lẹ̀ ṣùgbọ́n sá o àtìmáyò máa máa gbọ́ yín wà àárọ̀ máa sì máa kíyèsí yín máa máa wò yín àwọn àbáwọn pa jáde wípé. ọlọ́wọ́ bá lè fi ọlá kò tí síwájú pé àárọ̀ wà asma asma gẹ́gẹ́ ló sì síwájú wọ́n tó wà ń bẹ̀ ọba ní yẹn ni wípé wọn náà má dákẹ́ wọn náà máa bẹ ọlọ́wọ́ wà ní mo gbọ́ kí ẹ̀sìn wá bẹ̀ lóhùn tòkó tí wọ́n náà ṣẹ́ wọ́n tó wà ó o. <laughs> ẹ̀rí àwọn bàbá wa nílẹ̀ Yorùbá wọ́n ní bọ́tà ẹni bá dọ́dọ̀ yẹ ẹni sinmi ìyá ni sípèlè nígbà o ẹ̀gbọ́n yé Ọ̀tọ́ ẹni tó bá dọ́dọ̀ yẹ ẹni sinmi nígbà mi ìyá ni sípèlè o tẹ̀ jẹ́ sí pé ọ̀rọ̀ yẹ yàtọ̀ díẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ìwọ náà kàn jẹ́kọ́lẹ̀ tẹ́tẹ́rẹ́ lásán ìwọ tó ní ọ̀hún àǹfààní ọ ìwọ ló sùn láago mẹ́sàn-án àsàlátù káyọ̀ mi náà nọ́ọ̀mì náà ló tó dìde kò sí nǹkan kankan tó ń ṣe ọ̀ láti káàdù kan tó ń ṣe ọ̀sìn ní ìwọ náà gé ọlọ́run ọ̀rọ̀ ni ìrọ́sí ọlọ́run láì jẹ́ à ń ṣe torí ìdí eléyìí ọlọ́wọ́ bá rẹ̀ sọ láti síwájú wípé asmau wà àárọ̀ máa máa retí kí ni wọn náà bá ti ń wí nígbà tó bá ti ń sọ mo fẹ́ gbọ́ asmau gbogbo ìgbà tó o ti ń bẹ̀ mí màá máa tẹ́tí sí ọ pé ń bọ ọmọ tó bá tún kà nínú ọ̀rọ̀ yín ẹ máa sọ fún mi ẹ máa pè mí kò yẹ challenges tó bá ti ń fèsì wọn náà máa wí fọ́lọ́ o bó ṣe lọ́sàn-án ni bó ṣe lóru ni máa wí èmi ọlọ́wọ́ bá ń retí ẹ̀ kéde kan wá dákẹ́ àtìmáwù máa máa gbọ́ yìí méjèèjì ẹ máa bẹ̀ mí wà àárọ̀ máa sì máa kíyèsí yín náà ní ìníjà burú ó ṣe yín mí náà máa wọ́ sí yín ní ìníbi yín lẹ̀. ọlọ́wà ni bá ti yà ọya ẹlọ́ta báyìí fàkúlá tẹ bá ti dọ́dọ̀ ẹ fún pé iná ọkùnlá rọ́bí ẹ fún pé ọba rẹ̀ lẹ́ẹ̀ṣẹ́ ìdáhùn ti pè ní ánàrọ̀ mọ́lẹ̀ ara èmi náà tó ga jù ni káwọn mú sáàtà àrùn ọba rẹ̀ kan lọ́tọ̀ náà sì ṣẹ̀dá náà ọ̀pọ̀lọ̀ wà gbogbo níṣẹ́ ṣẹ̀dá náà ọ̀pọ̀lọ̀ wà kódà àwọn ìtàn kan bẹ tó ṣe ń pé ìlẹ́sẹ̀ ńlẹ̀ rẹ̀ ọlọ́run lọ́mọ àmọ́ tòun ti bẹ́ẹ̀ àwọn àbá sọ́ngbàdá padà tún dénú àwọn ibi títí ń sọ ìtàn yín lẹ́kọ̀ọ́ rẹ̀ jù láì lọ. nígbà tó dójú ẹ̀ tọ́rọ̀ yẹn lágbára Musa padà bẹ́ náà Musa padà bẹ́ náà lé lórí nìyí akùnmísà ara muhari ọlọ́run kúkú bí làwọn náà fi ń sọ láre o gbogbo dúkìá rẹ̀ bá a pa dúkìá rẹ̀ rẹ̀ làkọ́kọ́ bá a gbọ́lá lọ́wọ́ ẹ̀. ìrówó ránṣẹ́ ìrá àwọn yẹn pè ránṣẹ́ ìyóò ní ọkọ bá wa dojú ẹ̀ bolẹ̀ ìgbéraga lọ́wọ́ wa gbé wọ̀ fún ó tó ìgbéraga wa wọ̀ lẹ́wù wọ́n ní kíkì àwọn náà bá ti hùwà tán lọ́sàn-án. tó bá sì dalẹ̀ ó ní yàrá títí mọ́ náà yíra mọ́lẹ̀ tó náà mọ mọ́ pọ̀ wá ń nǹkan bẹ́ẹ̀ rí kan òun ta ayé jẹ ni o tọ́tún nìkan kọ́ wọ́n ló níyà wọ́n ní ọwọ́ rẹ̀ níyà ló ti jẹun wọn sí olóore jíde wọ́n ní ìhun bẹ́ẹ̀ ni mo ń náà. nínú àwọn ìtàn tí wọ́n mú wá lábẹ́lẹ̀ nìyẹn pé nínú tí fìràwọ́n àti ìlòjọ lọ́wọ́ ti di pé ọ̀rọ̀ fìràwọ́n àti musa wọ́n pẹ́ púpọ̀. ó bẹ̀rẹ̀ bá sí súrà kan tó gùn tọ́lọ̀ ti sọ àtàwọn ọlọ́run tí òní sọ sí musa àti fìràwọ́n. ẹ àwọn àwọn méjì kan tí wọ́n pé ń ṣe yẹn ọlọ́run bá kọ́ jí rẹ̀ bẹ́ẹ̀ fọ́lọ́wọ́ ní kọ̀kọ̀ kọ́ ọmọ ara rẹ̀ fọ́lọ́wọ́ ní kọ̀kọ̀ ọlọ́run fẹ́ràn rẹ̀ púpọ̀. ṣùgbọ́n ní táà yìí sọ́wọ́ padà kàbùkù ẹ̀ padà kàbùkù ẹ̀ ọ́ kàbùkù gbẹ̀yìn torí àwọn pọ́ǹtì ní ìjísọ́mọ pe rẹ̀ lọ́lọ́run ní ara rẹ̀ lẹ́rú ọlọ́run ní wọ́n ara rẹ̀ lẹ́rú ọlọ́run gbangba tó súnmọ́ láwọn oníkọ̀ọ̀kọ̀ náà orúkọ wọn fẹ́ràn rẹ̀. wọ́n tó ojú ara ẹgbẹ́ ni mùsùlùmí ní gbangba ìyá rẹ̀ tó bá kù wọ rẹ̀ nìkan yóò mọ̀ yí pé ọgbà yìí tó ọmọ níyàn. bóò ti ní gbangba náà ìtumọ̀ ìyẹ̀pẹ̀rẹ̀ rẹ̀ ní gbangba náà bọ́ bá bùkù kan gbangba. tó bá tó wá kù wọ rẹ̀ nìkan bóò ti ń ṣe dáadáa sí gbangba táyé rí o tó ṣe dáadáa kọ̀ọ̀kọ̀ kó tún láti gbangba lọ. ọwọ́ àmọ̀ ṣùgbọ́n gbà tó kú àti ìyá rẹ̀ gbangba wọ́n tó yẹ ìyá rẹ̀ gbangba ní wàá bá di kọ̀ọ̀kan kí nílẹ̀ lè torí ìdí eléyìí ọlọ́run ní ẹ ẹ̀ ẹ sọ fún ní iná ọ̀tún tó rí pa lásán o. látara pé òjíṣẹ́ ọlọ́run ti. òjíṣẹ́ ọlọ́run ni wá o ọlọ́run ló rán wa ní ta báwa yìí nínú tọ́lọ̀ ń bọ́ ara wa fáà fáà tọ́ wá rí bẹ́ẹ̀ nínú tọ́lọ̀ ọba fẹ́ ká sọ fún ọ ní wípé arsil ma'ana bani Isra'il wala tu'adhibu àwọn ọmọ Ísírẹ́lì tó kó lẹ́rú àwọn ọmọ Ísírẹ́lì tó ń bẹ lábẹ́ rẹ̀ tó yẹ pé òun ṣe wọ́n ti bá ti bo ó ti wọ̀ ọ́ ló ń ṣe wọ́n ọlọ́run o tú wọn lẹ̀ ọlọ́run ní ká sọ fún ọ pé má lò wọ́n lẹ́rú mọ́ má mú wọn lẹ́rú mọ́ tú wọn lẹ̀ má lò wọ́n lò bó ṣe wọ̀ ọ́ mọ́ nínú fẹ́tíbù ẹ̀rọ náà ṣe ni o wọ̀lá tó wá dìbò wọ́n fi yà jẹ́ wọ́n mọ́ ìyá oríṣiríṣi òun ni fìlà ọ̀nà sì fi ń jẹ àwọn èèyàn gbà náà agbára wà lọ́wọ́ ẹ̀ kò sí ní tí ò lè dáwọ́ bó ti wù ní lọ́lá abẹ́rẹ́ nǹkan. ìyẹn nìkan kọ́ ẹ wá jẹ́ oyè wípé pọ́ni tí mẹ́ka bíi àyà mi rọ̀bì àti mú àmì wá látọ̀dọ́ náà wọn bá rẹ tó da ọ́. abẹ́rẹ́ nǹkan amú wá ìyẹn ni àwọn amòjísà eléyìí tọ́lọ̀ ń gbé láàmì bí mú tẹ̀lé kọ́lọ̀ ti sọ fún lákọ̀ọ́ pé ọ̀pá ọwọ́ rẹ̀ jùlẹ̀ ó ti kọ́kọ́ béèrè ọ̀pá lọ́wọ́ rẹ̀ má bí yẹ̀mí ní kàyà musa kí ló mú lọ́wọ́ ọ̀pá nì kí ló fi ń ṣe dọ́tọ̀ ti fi ṣe tán ọlọ́wọ́ á ní nígbà tí ó jùlẹ̀ nǹkan bọ̀pá dèjì gbogbo ta ti nínú àwọn àmẹ́ni tó ọba yá mú màálẹ̀ jáde gbogbo gbogbo àsìkò kọ̀ọ̀kan ló ní ntọ́ba mu ntọ́ba sì kò sí mú sáàmù nìyẹn àsìkò tí wá tá a wà yìí kí ló bá mu jọba kí ló bá mu tí wọ́n lè lórí àbá àlásìkò tí wá tá a wà yìí táyé lè rò pé ah, àbá rẹ ni òun ni kó lówó lọ́wọ́ ayé rò pé ah, àbá rí ayé pé àbá sábà ìbáwọn ṣùgbọ́n tẹ́lẹ̀ wá jẹ́ àbá lọ́dọ̀ náà ayé wàá ṣùgbọ́n lómi lè mẹ́ já àfa ọ lè mẹ́ kó sì lówó lọ́wọ́ ayé ọ̀mà òrùpa àfa àtọ̀lọ́run ni. ṣùgbọ́n ìrọ̀ ọlọ́run tó ṣe wá láàfa àtọ̀lọ́run látọ̀dọ̀ rẹ gbogbo táwọn àìsí ọlọ́run máa fi rọrùn fún wa náà ọlọ́run kò wa o. Hmm, ayé ọmọ tara wa fẹ́ ọlọ́run

gbogbo ẹnikẹ́ni ẹnikẹ́ni tó wá tẹ̀lé ọ̀nà máa tẹ̀lé ọ̀nà àwọn màjẹ́ tiẹ̀. ẹ̀wọ̀ ọ̀nà tó gbà jíjẹ́ mu náà nígbà tó wá lè gbà ó tọ́lọ̀ wa ó náà. gbogbo ẹni tó wá lè tẹ̀lé ọ̀nà máa tẹ̀lé ọ̀nà àwọn màjẹ́ tiẹ̀. ọ̀rọ̀ ní iná kọ́rí ohun ìyá ilẹ̀ àti ń gba revelation ọ̀rọ̀ ọba àlekọ́lá ní sọ fún wa wípé ẹ̀ẹ́nàlẹ́ àjà bàálà mọ́ kàdábà wa tàwa láàá ní ní sọ wọn náà pé punishment ìyáwà o lórí gbogbo ẹnikẹ́ni náà tóun náà bá ọrọ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọba nírọ́ tó sì gbójì ka ọrùn títọ́ náà gbogbo ẹni náà bá lọ́wọ́ tó ọ̀rọ̀ ọ̀rọ̀ ọba ọlọ́run ní ìyá wà fún tọ̀hún pọ́nísẹ́ǹtì wà fún. eléyìí lọ́rọ̀ tí Musa àti Aruna tí wọ́n sọ fún fèrè Haruna nínú ààyè yìí. torí ìdí eléyìí ìtàn Musa àti Aruna kò tí ì parí àmọ́ torí àsìkò wa àtúndánù dúmẹ̀ o. fìdáwọ́nà náà fèsì o fìdáwọ́nà fèsì èsì fìdáwọ́nà òun ló kù tá a máa kà nínú tẹ̀sí ìlú méjì ń bọ̀ abẹ́rẹ́ ọba àdìkì ọ̀dà àwa tá a kà sí ní àwa náà nìyá tó ká ìjọ ń bọ̀ àwa tá a gbọ́ náà ní ìyá gbọ́ àwa bẹ̀rẹ̀ ìrẹ̀ ọlọ́run bá a ti ń gbọ́ yìí lílo rẹ̀ ọlọ́run jọmọ rọrùn fún àlùbí sáré bàbá tí wàá ń lò ọlọ́run kọ́ ọmọ yídá ọmọ yídé sáré wa padà sí dáadáa ju àti bá a ti gbàgbà yìí ló ní wa lára gbogbo ní máa fi lu ayé fífi jákèrọ̀nù ọlọ́run kò ṣe fún wa àwọn tó ṣe fún wa ọlọ́mọdé ọbàjẹ́ برحمتك يا أرحم الراحمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم السلام عليكم ورحمة الله وبركاته